أجمعين باب فصل الحج إلى العمرة gẹ́gẹ́ bí a ti mọ̀ tá a ti ṣe lálàyé fúnra wa tẹ́lẹ̀ pé oríṣi ọ̀nà mẹ́ta oríṣi ìhrọ́mù mẹ́ta nìyẹn ni tó bá dà ní àṣìṣe hajj ló lè gbé èèyàn lè pé hajj nìkan sọ òun lè òun dà níyẹn rẹ̀ èyí tá à ń pè ní kíni ìfúrọ́ọ̀tù ó lè jẹ́ pé a ó fẹ́ lo opportunity ìrìn àjò ẹ̀kan yìí náà kó ṣe hajj kó sì ṣe ọmọra èyí ń wá pín sí oríṣi méjì ìmọ̀ kó ṣe ń tà ń pè ní tìrọ́nù àbí kó ṣe ń tà ń pè ní àtàmọ́tàn ọgbẹ́lẹ́ yìí la ti ṣe lálàyé fúnra wa tọ́yì èyí ń fẹ́ni tó ti mọ irú ìrìnàjò mẹ́tẹ̀ẹ̀ta yìí ó sì ti mọ ti òun fẹ́ ṣe kọ̀dàrú mọ́ lójú àmọ́ máa ń wáyé ńgbà míì ìmọ̀ èèyàn ọ̀mọ̀ àbí kò yé àbí ń ṣe yè méjì ọ̀tọ̀là níyàn tí ó dà ńgbà tó fẹ́ kú nílé látọ̀júwe ẹlòmíràn mọ̀ pé èèyàn lè ṣe ájì àti múra lẹ́ẹ̀kan náà tó sì ní ládàá méjèèjì ọ̀pọ̀lọpọ̀ ń táwọn èèyàn máa wí ni pé ńlọ hajj ńlọ hajj gbogbo àníyàn tiẹ̀ tó fi wá dé Mákà ni pé mo fẹ́ ṣe hajj. وإنما innamal a'malu binniyat. ọwọ́ adébẹ̀ tán ni wọ́n ní èyí ṣe tó wulẹ̀ dàníyàn hajj nìkan ó lè ṣe hajj àti umra pọ̀ tó sì ní ládàá méjèèjì irú ẹ̀ là ń pè ní faskhul hajj ila al ǹjọ́ bọ́ fúnru ẹni bẹ́ẹ̀ pé à ń sì mo ti dàníyàn mo ti gbé hàrà mi hajj nìkan àbóṣeéṣe fún kó yí hajj rẹ̀ ní kọ́sọ́ di kíni umra ìtumọ̀ fasul hajj ìlànà umra ẹni o ti dà níyàn hajj tẹ́lẹ̀ kọ́ wá kọ̀ǹbáàtì àníyàn hajj kọ́sọ́ hajj yìí kìí sọ̀rọ̀ àníyàn nìkan kọ́sọ́ sẹ́ hajj ni kọ́ wá sọ di ti umra tí ó fi máa wá jẹ́ pé yọ jẹ́ mọ̀tàmọ́tìrìn àbí kíni ẹni tí ó ṣe hajj àti ọmọra pọ̀ kí ni ìdájọ́ sẹ̀ríà lórí eléyìí kí sì lọ́ wáyé nínú súnà anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun ni hadith wa lónìí. عن جابر بن عبد الله رضي الله عنهما جابر ما عبد الله قال انقبوا كي أتواتي بباري عبد الله ولقب حديث يوا قال أهل النبي صلى الله عليه وسلم وأصحابه بالحج أهل إتمي نقبي ó ṣe labẹ́yìká lọ́hùnmá labẹ́yì gbogbo bí tá a bá ti rí àhálà fi bábil hajj ìtumọ̀ ẹ̀ ni pé irú àníyàn hajj téèyàn dá tí ọmọ wa wí jáde béèyàn bá fẹ́ ṣe hajj lákọ̀ọ́kọ́ tẹ́lifíyà làbẹ́yìká àkọ́kọ́ tí ó ṣe yóò múrù ran hajj tó fẹ́ ṣe wá ń bẹ̀ yóò pe làbẹ́yìká hajjan làbẹ́yìká umrata ọgbọ̀dọ̀ kọ́kọ́ yìn báwọn kọ̀bá wa wí làbẹ́yìká yìí lọ́gọ́rùn-ún gbà lẹ́yìn gbà ní kò ní ìdí kọ́ máa tó kórè hajjan àbí umra yọkàn máa ní làbẹ́yìká Allahumma làbẹ́yìká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí náà nígbà tá ànábì ó ṣe tẹ́lifí àti ẹ̀ kí ló fi bẹ̀rẹ̀ bil hajj sallallahu alaihi wasallam ànábì àhálà bil hajj labbaika hajjan lànábì wí sallallahu alaihi wasallam wa ashabuhu kọ́dà táwọn sọ̀hábẹ́tì ń bẹ pẹ̀lú rẹ̀ ń jọ náà gbogbo wọn jíjáde tí wọn jáde ntáwọn náà ní ní bí ọ̀pọ̀lọpọ̀ ara nàìjíríà ti ń pé à ń lọ ṣe hajj nti gbogbo wọn bá jáde pẹ̀lú anabuwa muhammad sallallahu alaihi wa sallam wa alu bil hajj kọ́ra ń gba wọn ṣe làbáyíká àwọn náà wọ́n ṣe làbáyíká hajjan pé à ń ṣe hajj ni. وليس مع أحد منهم هدي kọ́ra ń tà fi mọ̀ òun ni pé kọ̀sẹ́ni ọmọ ẹran àdáyá lọ́wọ́ nù wọn wọn ò mẹ́ran lọ́wọ́ dípò pé wọ́n ti mọ̀ pa àwọn oṣù ajá àti múra wọn pẹ̀ràn àdáyá. غير النبي صلى الله عليه وسلم وطلحة anabi nìkan gẹ́gẹ́ bá a ti kà á sẹ́yìn fún anabi mẹ́rin àdé adìyù tiẹ̀ lọ́wọ́ láti gbòòrò Madina ẹni ó tún ṣe bẹ́ẹ̀ pẹ̀lú anabi njọ́ náà ní kíni Talha radiyallahu ta'ala anhu. kásálàyé rẹ̀ ń bí yìí sẹ́yìn wo ti máa túmọ̀ fún wọn pé a ah, tàmọ́tàn yìí là anabi bẹ́ẹ̀ tẹ̀yìn kìrọ́nù lànàbì fẹ́ ṣe wàhálà bilhajj kò rí bẹ́ẹ̀ torípa àti kà á fúnra wa pé hadiyu ẹran hadiyu ní kankan ṣe pẹ̀lú irú hajj téèyàn fẹ́ ṣe kódà bí ó ṣe hajj o lè fẹ́ ran ránṣẹ́ sí ilé ọlọ́run èèyàn lè fi rán èyí wọn ti túmọ̀ pé ní àǹgbà tó di mẹ́rin lọ́wọ́ ní ìwádìí báyìí lọ́ọ́ fẹ́ ṣe ó di lórí àníyàn tó ń bá dà sí ẹran tó mú lọ́wọ́ ní kúkúrú àtẹ̀ntà nàbì náà wíjọ́ náà sọ̀rọ̀ àṣọ́làm ní pé làbáyíká hajjan wa ashabuhu àti gbogbo àwọn sọ̀hábẹ́ wà pẹ̀lú ẹ̀ lọ́jọ́ náà. وقدم علي من اليمن علي بن أبي طالب رضي الله عنه nígbà ó kù díẹ̀ tí wọ́n lọ hajj anabi ránṣẹ́ lọ ìlú tá à ń pè ní yamani yamani sì súnmọ́ maka ju madina lọ àjẹkù tí wàá wà nù àdéhùn tá nẹ́bi ti bá a ṣe pé mọ̀wùlẹ̀ padà wá bá wa ní madina o àwa náà ń lọ maka fún hajj ọrọ̀ nkẹ́yìn ọgbà yamani bọ́ sí maka ju kó tún wá lóun bọ̀ wá madina lòun ẹsẹ̀ wá gbé harami maka ìrìn tí ó fẹ́ sọ̀rìn bí púpọ̀ nù. No èyí ń lọ fà á ńgbà tá a lè yùgbé náà àbítọ́ níbi jíṣẹ́ tá nàbì bẹ̀ tán láti yámẹ́nì náà ni àlíyù ti gbéra òun ọ̀lọ́ mẹ̀dínà maka ni àlí lọ tààrà láti yámẹ́nì tọ́yì. kèésàyé fóònù àbí wáyà àbí text message pé jẹ́ ń bi ànábì irú àníyàn wo ni ń da àlíwà ń kó bẹ́ẹ̀ ń jọ náà pé ah, àwa mẹrú àníyàn wo ni òun ọ̀dà torí wọ́n ti mọ̀ pé oríṣi hajj èèyàn lè ṣe hajj lásán ó sì lè ṣe hajj pọ̀ mọ́ umra. kí ni Ali ibn Abi Talib wá ṣe ń jọ́ náà faqala ahlaltu bima ahalla bihi an yu sallallahu alayhi wa sallam. Ali gẹ́gẹ́ bíi faqih ẹni ọgbẹ́sìn yìí ntòkù tó wọ́n dá lọ́gbọ́n sí si ni pé. tóun òfin dé òfin níjẹ pé o ti darú àníyàn báwọn ọ̀dà ìwọ ọlọ́run òun dà níyàn ru hajj tá nàbì náà bá dà gẹ́lẹ́ sallallahu alayhi wa sallam ara fíkìwù nù. bóun bá lóun dà níyàn hajj nìkan nísìnyí tóun padà dọ́dọ̀ ànábì tó pé nǹkan míì ni ànábì dá àbọn bá lóun dà ní ajé àti múra kọsọ ipá nàbí ọdà abẹ ọdà àhàlàlùtù bìmọ àhàlàbíhì nàbí yú sallallahu alayhi wa sallam. ìwọ lọ́n irú ajé tá nàbí dà níyàn bí ọ wà ní Madina èmi náà dàrú àníyàn bẹ́ẹ̀ òun ni aṣáájú wa Aliyu bin Abi Talib kákílíà kankan bíi gbogbo orun táwọn kan máa wá wọwọ́ mọ́ tí wọ́n máa wá pín àwọn sọ̀hádà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tí wọn ò sì yàtọ̀ síra wọn aṣáájú wa gbogbo wọn. kọ́dà àdí nìkan lọ sọ pé òun dà ní ẹ̀rọ ajíta nẹ́bí ṣe ó nídìí. àlé ọ̀lọ́pọ̀túnìtì táwọn sọ̀hábẹ́ yòókù ní níjọ́ náà kó fi tẹ́tí gbà nẹ́bí tá nẹ́bí ń ṣe làbẹ́yíká hajjan òun lọ́wọ́ á lo ọgbọ́n fíkírù àgbọ́yé ẹ̀sìn jọ̀dá jẹ́ ń kú pérò ìdánẹ́bí bá wí bí ọ wà gẹ́lẹ́ èmi náà ṣe bẹ́ẹ̀ èyí wọn wá tó ń ta wà á yọ bẹ́ẹ̀ tì pé sẹ́rí pé ànídájú gbogbo àwọn sọ̀hábẹ́ lọ láwọn ọ̀rọ̀ náà wọn ọ̀hún torí pé àwọn sọ̀hábẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi aṣáájú wa gbogbo wọn àwọn yàtọ̀ láàrin gbogbo ẹni tí ń bá sì ń yà wọn lọ́tọ̀ọ̀tọ̀ náà nù ni kákìlì ni ara ń táwọn kan máa wo wọ́n mọ́nu tí ìtàn tí òrújú ni àlẹ́ ọ̀nà opportunity kọ́ mọ bá nẹ́bi ti wí torí kò ń sí níbo kò sí Madina ńjọ náà níbo la nẹ́bi sì ń gbé tó fi lọ Mẹ́kà Madina ni fàkọ́dì máa lé yom mẹ́nà Yaman ìrìn Yaman ti Madina yìí sẹ́rìn kékeré kódò súnmọ́ Mẹ́kà dúkìní ju Madina lọ làlẹ́ òfin tẹ̀sẹ̀ kó ń wá Madina kó ń tó dé Mẹ́kà ní kúkúrú ń tọ́fà nù bẹ́ẹ̀ bá rẹ nìkan tí ń bá ń wí nǹkan mí ẹ̀sìn ti ra hàn pé wà kọ́ di màálí yón mẹ́nà yaman màdínà káàlì wà tẹ́ fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí o òun ò sí màdínà tí ó fi gbọ́ báwọn sọ abẹ́ yòókù ti gbọ́ lójú ó dà bí ọgbọ́n bẹ́ẹ̀ radiyallahu ta'ala ànìkọ́lọ̀ mọ́sá bá wa sí gbogbo wọn gbogbo àwọn aṣáájú wa nú ẹ̀sìn àwọn sọ̀hádà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tọ́yì àwọn onímọ̀ yọ kíkú nínú ọ̀rọ̀ sí àdìpọ̀ yìí. ǹjẹ́ èèyàn náà lè dárò àníyàn bẹ́ẹ̀ láyé wa lónìí? kó pé ah, eh, ẹnìkan tí mo mọ̀ pé ọmọ ń pẹ̀ ẹ̀sìn jù mí lọ lápèjúwe ẹni àfàǹsùn nìkan ah, ní ọ̀nì bá bí bọ́bá yìí ń bẹ ní ẹ̀sìn mi pé irú àníyàn àjìwò ni kéèyàn dà lọ́dà. Ah, wọ́n á ní ọlọ yámẹ́ni àbọ̀ lọ wéètì kò sì ní dé nàìjíríà mọ́ tí ó fi lọ mẹ́kà kẹ́ni wọn náà wá fi ọ́ da irú àníyàn tó bá dà gẹ́lẹ́ ní kuwait àbí bolẹ̀ lọ́wọ́ àná èmi náà dàrú àníyàn hajj bẹ́ẹ̀ wọ́n ní nǹkan lẹ́tọ̀ọ́ náà ọlẹ́tọ̀ọ́ kílẹ̀ rí wa òun ní ta lè ṣe. rọ́bì ọlọ́hu tààlà ànú. bẹ́ẹ̀ bá níbi kọ́ọ̀sì kan bá wà láti ṣerú ẹ̀ wọ́n ní òkúrú èyí wòye ṣe pé ní ọ̀sẹ̀ nìkan di òòṣà àbí nǹkan kan àmọ́ òun ni ọba sọ fún mi pé báyìí ni kí n dà níyàn ó sì wáá di mọ́kà òun náà ká tó pàdé ọ̀dà mo dárú àníyàn tó bá dà torí mo trọ́ọ̀sì rẹ̀ pé èyí tó bá dà ní òsè ṣe tọ́yì. fíkú ẹlẹ́ẹ̀kejì àwọn ní mímọ̀ bí wọ́n rahimahumullahu ta'ala gẹ́gẹ́ bí n ta wí anídìí wọn àwọn onímọ̀ súnà àwọn wọn máa gáìdì wa àwọn kan máa ké òfìrí wọn ni ọ̀dà abẹ́yẹn bá wá darú àníyàn báyìí ńgbà òde mẹ́ka wọn bá ní ẹni yìí rí físà gbà ó ti padà sí nàìjíríà ẹni tí wọ́n rọ́ àníyàn mọ́ tí ó kò rí visa gba o ti lọ nàìjíríà àbí àwọn ránṣẹ́ pé nǹkan kan kò sáwà ájì mọ́ ó sì ní wàá jì bá ṣe ní ìwọ náà dà ní òun wọn náà kọ́ líle yìí nígbà tó òun ò ṣe mọ́ tó bá wọn tọrẹ ni tí mo dà níyàn pẹ̀lú ntọ́ bá ṣe wọn ló ti lọ nàìjíríà àkórí bẹ́ẹ̀. wọ́n ní ntẹ́yìn ó ṣe ni pé fa yaqlibuhu ila afdali anwa'i an-nusuk ila afdali anwa'i an-nusuk. yọ wà á wo pé ọ̀dà èwo ló dáa jù nínú ọ̀ràn hajj tó yẹ gbogbo yòókù kù sí ní abẹ́ èyí ò ní ọ̀wà mú ó fi hàn pé yìí ti gbé àníyàn rẹ̀ tó gbé àníyàn òun ò lè tayọ ìran ájì mẹ́tẹ̀ẹ̀ta torí kó ṣeé ṣe bóyá hajj fúrọ́ọ̀dù lẹ́nu yìí dàníyàn tẹ́lẹ̀ bóyá hajj tàmọ́tò yìí ni bóyá fìrọ́ọ̀nù ni bọ́ bá ti wá mú èyí tó ga jù ẹ́ àwọn kéékèèké èyí tí ò tó ti kó sí kíni kò kó sí ní abẹ́ eléyìí sọ̀rọ̀ ọgbọ́n orí lásán kìyàsù làwọn àfáà lò wọ́n fi àdíìsì wéra wọn nínú àdíìsì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹni ó lérí pé òun lérí pé òun lọ kírun mọ́sálásí báyìí ọ̀dà kọ́ mọ́sálásí ni kò sì sáyè fún un láti ṣe kíni láti wá lọ mọ́sálásí òun kí lànà bí ni ó ṣe kọ́ lọ mọ́sálásí tó ju mọ́sálásí nì lọ ní mọ́sálásí maka ibẹ̀ ètò ọba ti kírun bẹ́ẹ̀ ṣé mọ́sálásí ilé yín nìkan ló wulẹ̀ ní o ti kírun àbí mọ́sálásí kúdùsù ní gbogbo ẹ̀ kò tó ìrun ní mọ́sálásí haram ẹ̀rí kan nìyẹn ni pé bẹ́ẹ̀ yẹn bá dà níyẹn táníyàn fẹ́ dàrú báwọn yọ wà á mú kínni nítorí pé yóò kó gbogbo ntí ọba àlè jẹ́ ọ̀dà níyẹn lé ọ̀dà níyẹn lé ọ̀dà bọ́ba ti mú èyí tí ó fẹ́ jù tó ga jù ní gbogbo nǹkan yóò kó o ṣe kínní yóò kó sí ní abẹ ní kúkúrú fíkì jìnnà táwọn onímọ̀ yọ kò lè wí bẹ́ẹ̀ wọ́n bá ti wàá tún fẹ́ yíwọ́ bẹ́ẹ̀ tẹ́ni wọn wá hajj mọ́ àbọ̀ wá hajj ẹ̀jẹ̀ ríra yín wọ́n ní bẹ ní hajj ẹ̀ ríra yín dépò kọ́ jẹ̀ bí pé ẹ dákun rú àníyàn lẹ dà torí mo rí náà àníyàn tẹ ẹ bá dà lèmi náà dà ìnú tí ó ṣe ni pé yàtúlẹ̀ buhu àníwáàrí ànùsù náà. nígbà tí àlíyù ibà yọ̀rọ̀ bíi ọlọ́ọ̀bù ànùhù ọkọ̀ rí sí maka gbogbo àwọn sọ̀hábẹ́ yòókù wọn tẹ̀lé anabu muhammad sallallahu alayhi wa sallam àwọn dàníyàn labbaika hajjan. فأمر النبي صلى الله عليه وسلم أصحابه أن يجعلوها عمرة ibi tí àwa ń lọ nù tó bá tọ́píìkì fọ́sfòl hajj ìlànà ọmọra bó o lè yẹn ṣe lè sọ hajj di ọmọra wọ́n dà ní hajj ọ̀rọ̀ pé wọ́n wà mẹ́kọ́ọ̀tù kọ́ wọ́n ti tayọ mẹ́kọ́ọ̀tù kọ́ra wọ́n ti dé mọ́kà ìyẹn ni pé wọ́n ti rìnrìn tó tó bíi ó bíi bíi ṣe kó lọ lẹ́yìn ìgbà wọ́n dà níyàn tí wọ́n ti ń ṣe làbáyíká ìdí ìsìn bẹ́lá níyàn wọn náà ni pé hajj àwọn ń lọ sí kíni hajj àjẹpẹ́ kò sí iyèméjì ń bi pé ájì ni wọ́n mẹ́mẹ́ tí wọ́n fi wọ maka. fa amarahum nabiyyu sallallahu alaihi wasallam an yaj'aluha umra àṣẹwádé fà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam nǹkan èyí tí wọ́n fi ṣe hajj nìkan tẹ́ẹ̀ fi ṣe hajj nìkan ọlọ́run ó yọ̀ǹda fún yín tí ò ní ní di ẹtún lọ ra tíkẹ́ẹ̀tì ní àbí ẹtún lọ mú ìrìn àjò mi ìrìn àjò kan yìí náà ẹ lè fi ṣe hajj àti ọmọra irú ìtawà ń lé àǹfààní rẹ̀ dòní tí ó sì di ládàá yín kù a wọ́n ti wá dà níyàn hajj anabi ní ij'aluha umra ònkàlùkù yí àníyàn tó ti dà padà kó yí padà sí kínní kó yí padà sí umra fayatufu kí wọ́n wá lọ bẹ̀rẹ̀ tọ̀wáfù fíkìrì kan tó ń bẹ́ẹ̀ yẹn táwọn onímọ̀ pàkíyèsí wá sí. ẹni ó bá fẹ́ ṣe fásitì hajj ìlànà umra ó gbọ́dọ̀ jẹ́ kó tó bẹ̀rẹ̀ ṣe hajj ni. kí wá ṣe pé èèyàn ti wá wọ̀ gbòòrò mẹ́kà ó ti wá ṣe tọ̀wáfù tán lánìyàn hajj lọ́yẹ̀ tẹ̀ wá gbọ́ pé wọ́n ní umra náà ṣe é ṣe èyí wọn ti ṣe kí ni ó ti kọjá àmọ́ èèyàn wà lójú ọ̀nà ó ti dàníyàn mẹ́kọ́ọ̀tù kó tó dé mẹ́kà àbó dé mẹ́kà kò tí ì bẹ̀rẹ̀ tọ̀wáfù náà làkọ́kọ́ ọ̀tẹ́ tí ọba ti ń ṣe yìí ni ó sì láǹfààní àti yí sí kínni umra bó ti tẹ̀lé láyé anabuwa muhammad sallallahu alaihi wasallam àjẹpá kọ̀ọ̀kọ́ bíbẹ̀rẹ̀ ẹsẹ̀ tí ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ àníyàn mi ti yí padà tọ̀wáfù rẹ̀ tí ó ṣe yóò ti jẹ́ pàníyàn tọ̀wáfù umra ni ọ̀dà fọyàkúùfù anabuwa muhammad sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ bá ti wá ṣe bẹ́ẹ̀ ìyàtọ̀ ní láàrin ìfọ́rọ́dù àti tàmọ́tò yìí láàrin kéèyàn pé hajj nìkan ló ń fẹ́ ṣe àbáníyàn hajj àti umra ìtumọ̀ ẹ̀ ni pé ọkọ̀ọ̀kọ̀ ṣe umra yọ parí kọ́dọ̀ bọ̀ra alẹ́ bí ìgbà tí o sínú hajj mọ́ ní jẹ́ tàmọ́tò inú ọmọ wa retí ìjọ ti hajj ọbẹ̀rẹ̀ kí ìṣọjọ́ kẹjọ oṣù Dhul Hijja ó tún wá tún haramí òun là nẹ́bí yìí fún wọn fọyọ tóòfù kí wọ́n ṣe tọ̀wáfù kí wọ́n ṣe sáyù fún mayò kọ́fìrù bí wọ́n bá ṣe gbogbo eléyìí tá kọ́dà kí wọ́n ṣe kíni kí wọ́n ṣe kíni kí wọ́n gé irun wọn. níbí yìí a ti máa gbọ́ pé èèyàn lè fárí ó sì lè gé irun kọ́dà a máa gbọ́ pé orí fífá ló dáa jù bẹ́ẹ̀ ni orí kéèyàn parí òun ló ní ládájú kíni ó ní ládájú kéèyàn gẹ irun lọ àfi láàyè kan òun láàyè yìí tó pé kéèyàn gẹ irun lọ dáa níbẹ̀ òun ní ẹni tó bá fẹ́ ṣe hajj àti umura lọ́dún kan náà tó yìí ṣe pé ìgbà tí ó ṣe yìí ru alálàájì nàìjíríà látọjúwe gbogbo àti umura tán tí hajj ó fi wọlé kéjọ́sẹ̀ kan lọ àbíkọ́mọ́tọ́sẹ̀ kan irú ẹni bẹ́ẹ̀ kọ́mọ́ fárí dépò tí òfin ní sírun ń bẹ̀ mọ́ngbà tó bá wá parí hajj ìjọ kẹta síra wọn náà ni òun là nẹ́bi fi ni tó má yòókọ́ sírù nírú bẹ́ẹ̀ ni kéèyàn ó gé irun rẹ̀ òun lọ dáa ju kó ṣe kí ni kọ́ fárí lọ ẹni ọba ṣe pé ní ọparí múra lónìí ọ̀túnla ìjọ mẹ́rin inú ọ̀sẹ̀ nìyẹn ni yóò tún bẹ̀rẹ̀ hajj kọ́ gẹrun ńgbọ́ parí ọmọra ni kọ́ wá parí ní ìjọba bá parí hajj gbogbo ẹ̀ láàrin ìjọ karùn-ún síra wọn náà ni eléyìí bó ti dáa nà. nípa báyìí fún mọ ìkọ́ sòrò ànábì ní kí wọ́n gẹrun wọn wàyà ṣèlú kí wọ́n bọ́ra lẹ̀ gẹ́gẹ́ bá ti wílẹ̀ kan bẹ́ẹ̀ yẹn bá ṣe yìí ìtumọ̀ ẹ̀ ni pé yóò sẹ̀pẹ̀rẹ̀tì wọn múra kúò lára hajj. àwọn tó ti dàníyàn hajj láti maka nábì ní ìjàlúha umra ẹ̀sọ́ dàníyàn umra ẹ̀sẹ̀ tọ̀wáfù ẹ̀sẹ̀ sáyù ẹ̀gẹ̀rún ẹwà bọ́ gbogbo aṣọ ara mi lẹ̀ ẹ̀ padà sí bígbà wà nílé yín. kọ́dà ó tún máa pé kọ́dà ẹni tí ó bá ṣe pé òun àtìyàwó rẹ̀ ọkọ tìyàwó ni wọ́n lọ hajj bí sẹ̀rí àti fẹ́ àtọ̀fà àwọn akẹ́wẹ́ nìkan sopọ̀ mẹ́nìkan bíi pásítọ̀tù tọkọ tìyàwó lọ bí sẹ̀rí àti fẹ́ kọ́dà kọ̀ lẹ́tọ̀ọ́ akọ̀léèwọ̀ kí wọn ó tún mọ́ra wọn báyìí rẹ̀ bá wà torí sẹ̀rí ajá mọ̀ pé láàrin umrah àti hajj ó bẹ́ẹ̀ bá ti ṣe ń múra tán yọ bọ̀ra alẹ́ gbà tó wà nílé ẹnu pò tó ní sẹ̀sẹ̀ padà sílé ni àmọ́ má gerun má gé kánná má lo lọ́fíńdà ẹ̀ má sùn má obìnrin kò sí ìwọ gbogbo yìí ń má títí téèyàn ó tún fi wọnú ara mímí fún hajj ebi láti wá máa rí yàtọ̀ kí ni yàtọ̀ kẹrọ́ọ̀nù àti kí àti tàmọ́tò yìí tó hajj àti múra ní méjèèjì ẹni ọba yìí pé tìrọ́ọ̀nù ló ti òun ò ní bọ́ra lẹ̀ bẹ́ẹ̀ bá parí wọn múra tìrọ́ọ̀nù yọ wà nù hara mi bẹ́ẹ̀ fọ́ra kò ní gbẹ̀rùn gbẹ̀lẹ̀ yọ parí yóò ṣe tọ̀wáfù yóò ṣe sáyò bí oní tàmọ́tún yìí ló ti ṣe àmọ́ bí oní tàmọ́tún yìí bá ti ń gbẹ̀rùn òun ò gbé ibi onítàmọ́tún yìí bá ti ń bọ́ra lẹ̀ ti ń gé kaná ti ń wẹ̀ lọ́fíńdà

aṣọ ara mi àti gbogbo ohun tí ó jẹ́ wọ̀ fún wọn kí wọ́n bọ́lẹ̀. tọ́ illa man kana ma'ahu al-hadiyu illa man kana ma'ahu al-hadiyu afẹ́nitọ́ba mẹ́rin àdáyà lọ́wọ́. àwọn mélòó lọ mẹ́rin àdáyà lọ́wọ́ anabu muhammad sallallahu alaihi wasallam àti tani àti tọ́lá anabi láfẹ̀ẹ́ ni ọba mẹ́rin àdáyà lọ́wọ́. eléyìí ni ó fi di ti ọgbàjúmọ̀ lónìí pé béèyàn bá fẹ́ ṣe hajj tá à ń pè ní kìrọ́ọ̀nù kó mẹ́ran lọ́wọ́ láti mẹ́kọ́ọ̀tù rẹ̀ torí bá nẹ́bi ti ṣe nù sallallahu alaihi wasallam. ànẹ́bi ní gbogbo yín ni kẹ́ bọ́ra alẹ́ kẹ́ gbẹ̀rún àfẹ́ni chikinni àfẹ́ni ọba mú hajj lọ́wọ́ òun lọ́ fà á tó fi ṣe pa ànẹ́bi ò ṣe kí là ànẹ́bi ṣe kìrọ́ọ̀nù là ànẹ́bi ṣe sallallahu alaihi wasallam torí pa máa wúlò àdìyó ntọ́fàánù anabi ti mú ẹran àdáyà tiẹ̀ lọ́wọ́ láti Mẹ̀dínà àṣẹ tó sì ṣe fún un wọ́n bá ti mú àdáyà lọ́wọ́ kó wọn má kọ́mọ gẹ̀rún kọ́mọ fárí kọ́mọ bọ̀rọ̀ àmọ́ náà sọ àníyàn hajj rẹ̀ jọ múra bíi tàwọn náà ẹnu wọn ni pé àwọn ń ṣe òun ń ṣe kíni òun ń ṣe فقالوا ننطلق إلى منى وذكروا أحدنا يقطر eléyìí ọjọ́ àwọn sọ̀hábẹ́ lójú radiyallahu anhu torí nu tí wọ́n bá sábà kó tó di pé ìsìláàmù dé kí ìsìláàmù tó dé ni wọ́n ti máa wá Mákà wọ́n máa wá ní ọlọ́run kọ́dà ńgbà tí wọ́n ń ṣẹbọ náà àmọ́ ńgbà tí ìsìláàmù dé ni ìsìláàmù wá gbé tó hajj ti ọlọ́run kalẹ̀ ó yàtọ̀ fún báwọn ti ń ṣe lápèjúwe òhò làwọn máa tọ̀ wá fún kànẹ́bí tó dé sallallahu alaihi wasallam ẹni tí ọba ti rí ẹ tí ó fún lásọ nínú àwọn ará Mẹ́kà yóò bọ gbogbo aṣọ ara rẹ̀ tọtọrọ gbà pé aṣọ ẹ̀gbin aṣọ ẹ̀ṣẹ̀ ló ń rúbọ gbogbo yóò ní nìṣẹ̀rí alẹ́ nìkan ọ̀gbọ́dọ̀ tí wọ́n á ṣe kínni ọ̀gbọ́dọ̀ yípo ọlẹ́ ọlọ́run ní òhò mọ́ nùsọ́rọ̀ tó bá nítorí náà bẹ́ẹ̀ bá gbọ́ pé àwọn kan ti ń ṣe hajj tẹ́lẹ̀ hajj míì ni o hajj tọlọ́run tá à ń ṣe lónìí ti ìsìláàmù ànábì ló gbé wa o sallallahu alayhi wa sallam. nínú tí wọ́n ti wá bá sábà òun ni pé béèyàn bá ti ń lọ hajj o kódà àwọn ṣe é léwọ̀ ọ̀rọ̀ ó ṣe ìfọ́rọ́dù o ó ṣe tàmọ́tún o ó ṣe kìrọ́ọ̀nù o ọ̀ gbọ́dọ̀ súnmọ́bìn tó fi dé kódà bó lóṣù kan kódà bó lóṣù méjì nínú táwọn ti ṣe ní èèwọ̀ fúnra wọn. wọ́n wá rí i pé ìta ànábì wí yìí ọwọ́ àti wọn lójú ìpè èyàn wa ló ń wà nù hajj yóò tún máa súnmọ́ ìyàwó rẹ̀ tó máa tí wọ́n wí nù. nàntọ́lẹ̀kù ìlàmínà àmà wa lọ mìíràn wàdákàrò àhàdínà yàtọ̀ tààtì tí tiẹ́ lómi ó ti láti pọ̀ pẹ̀lú obìnrin rẹ̀ tó jẹ́ àlàálì rẹ̀ tí wọ́n jọ wà ní hajj. ìyẹn ni pé bá wọn lógìgì já èsè ṣe ẹja múra sí kinní yìí bí irun náà mà wípé ẹdín kẹsìn yìí ọrọ ju náà mọ̀jọ́rẹ́ ni ó ti sọ bẹ́ẹ̀ ìgbà abẹ́ ṣe ń ṣe yí ẹtí ń ju kó lè ọ̀wọ̀ tiwa kọ́ lọ́wọ́ bó ti bó la níbi ti ṣe káwa àmọ́ kéèyàn wá bìlíìfù pé àfi bẹ́ẹ̀ bá mú kankankankan fáwọn èèyàn òun nínú ọlọ́run tó dùn àsìgbọ́ ẹ̀sìn ni o. yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra kìí ṣe dandan ni pé kó wá lé kokoko tọ́lọ́wọ̀n ọba ni ó lé ibi ọlọ́run bá ti ní ó lé díẹ̀ yọ sọ fún wa ibi ọba sì rọrùn fún wa yóò wí fún wa kéèyàn wá pé àwa lágbára jù báwọn lọ ọba mu kakẹ́kọ̀ọ́ ń bi eléyìí hùn ẹ̀ tí ń jẹ́ kí ní yọ ọ́rọ́ jù hùn bọ́lọ̀ ń bá ti fẹ́ bá nẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam bá ti gbé kalẹ̀ oníkéyìn òsè kéèyàn bá ṣe lọ́nà bòmíì tó rò pé àbí nígbà tó ń wá fìyà jẹra àwọn tó ń fa nira àwọn òun lẹnìkan tí wọn ní ń gbààwẹ̀ láyà nẹbù Muhammad sallallahu alaihi wasallam ń wá ń dákú wọn tó ń bomi lé lérí wọn tó ah, ànẹbí ní kí ló ṣe é wọn náà ah, ń gbààwẹ̀ ní níṣẹ tí ń tarabu láti yé mẹlì báyìí ní ti ń rìn bọ ànẹbí ní ẹwí fún laysa mina siyami ah, laysa mina albirri asiyamu fi safar kò sínú àwọn ojú rí ọlọ́run kan kí arọ́ máa ní ọ lórí ìrìn àjò ọtún máa gbà wẹ́ o pé ẹ dákun mo fẹ́ kọ́ ọlọ́run ọmọ pé <laughs> ànábì ní laysa min al-birri as-siyam ọlọ́run náà lọ yọ̀ǹda sọ wà lórí ìrìn àjò máa wulẹ̀ gbà wẹ́ bọ́ba ní ọ́la bọ́ba di ọwọ́ asán àmọ́ kéèyàn wá pé àwọn ọ̀lẹ́nu ìrìn kíni ìrìn àjò mélòó náà lórí àwọn ká sí o ẹ̀dàkùn ẹja kẹ́kọ̀ọ́ látàrí ọ̀rọ̀ àwọn eléyìí tí ká máa wá ni pé sọlọ ń wí bẹ́ẹ̀ sànàbí wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam èyí ń ti tó wa àmọ́ ẹ̀yin ó ti wá rọ̀ báyìí àwa ká ní ẹ̀sìn ọlọ́run ò sì torí kí ọba àlè má wa gbẹ́sìn kalẹ̀ ká má sí islam gbọ́yé pé àbí kó lelelele níjẹ́ islam abadan nípa báyìí ńgbà wọn wí báyìí fún anabi muhammad sallallahu alaihi wa sallam anabi wa kẹfin pé ara ń tó jọ jọ wọn lójú ńjọ náà òun ni pé anabi sallallahu alaihi wa sallam tó ní àṣẹ báyìí òun ò ṣe bẹ́ẹ̀ torí pé kí lànàbì ṣe kìrọ́ọ̀nù lànàbì ṣe ẹni báyìí ṣe kìrọ́ọ̀nù kò ní bọ́ra alẹ́ kò ní gérí bẹ̀ńlẹ̀ yóò fà bẹ̀ńlẹ̀ yóò lè súnmọ́ ìyàwó rẹ̀ ara ń táwọn wò ń jọ náà nù pé àwòṣe wá ànábì wa ń dá wọn lóhùn pé àti ọlọ́run ni o fàbàdàgà dáàlìkà nàbí yẹ sọlọ sọlọ ńgbà tí tí wọn wí dọdọ ànábì fàkọọlà ànábì ní làwọn sàkbàlùtù mi amúri màsàdìbàrùtù má àdáìtù wàláwùlà ànàmáyà hàdìyà là àhlàlùtù ànábì wa sọ tí wọn mọ fún wọn sọlọ lọhàrù sọlọ ń pẹ tọ àṣẹ tó dé látọ̀dọ̀ ọlọ́run ni mo tẹ̀lé tí ẹ bá ṣe pé mo ti mẹ́ran àdáyá lọ́wọ́ ẹran ádìyí tẹ́ rí tí mo fà lọ́wọ́ láti Mẹ̀dínà yìí la ahlaltu bẹ́ẹ̀ ti bọ́ra alẹ́ ni lèmi náà bá bọ́ra alẹ́ law stakbaltu min amri mastadbartu bọ́ba ń pè ń tọ́lọ̀ ń fi hàn mí ń ń rí nísìnyí ni mo ti rí kí n tó mẹ́ran ádìyí lọ́wọ́ ànábì ní kọ́dà má àdá ìtum bẹ̀ ọ́ ni pé ìbá ti mú ẹran adìyù lọ́wọ́ ìtùkẹ́sẹ́ pé ìbá ti pa àdáyà o ìbá ti mú kíni ìbá ti mú ẹran adìyù mi lọ́wọ́ ànábì sọ̀rọ̀ sọ́la ń fi yín ṣàlàyé fún wọn pé ntọ́ tí mo fi ní ẹsẹ̀ kan tẹ́mi fi ṣe kan àti ọlọ́run mọ tẹ̀lé o. ìlà man kana ma'ahu alhadiyu àfẹ́ni ọba mú kínni tọ́ba ti mú ẹran hádìyù lọ́wọ́ láti lé irú yíyún tún láti kẹrọ́ọ̀nù ní ọ̀sẹ̀ òun lọ fà á tẹ́mi fi ní ẹ̀ṣẹ̀ tàmátún tẹ́mi fi ń ṣe kẹrọ́ọ̀nù ànábì sálàyé bẹ̀ fún ọjọ́ náà. nínú ẹ̀kọ́ táwọn onímọ̀ máa kọ́ wa ń bì ní pé ẹni ọba jẹ́ni táwọn èèyàn ń wò kọ́ sí tí wọ́n ń wò pé gbogbo ń tọ́ bá ṣe ọba tọ́lọ́ lè ṣe a tẹ́lá máa ń ṣe nǹkan kan ànábì fẹ́ ló fi ṣe tí wọ́n tọ́sí ẹ̀ débẹ̀. bọ́bá ní kọ́ọ̀tì àti ṣe nǹkan kan tó yàtọ̀ fún un tí ń wí fún àwọn èèyàn kọ́sàlàyé o. tọ́ba ní ibi kan kọ́dà bórí tí wọ́n dóhùn lójú pé ẹ̀rí ń bẹ lórí ntòhún ṣe ó sì yàtọ̀ fún un tí ń wí fún àwọn èèyàn ó gbọ́dọ̀ ṣàlàyé fún wọn a bẹ́ẹ̀ bá rí mi tí mo ṣe nǹkan báyìí ń jọ báyìí o à ń ni o anabi wa muhammad sallallahu alaihi wa sallam ní ń wí yìí sallallahu ẹni tí ò ẹnìkan tí ó pè lẹ́jọ́ àbí máa wá sọ̀rọ̀ ẹ̀ pé ọyọ ọsẹ máa wí ọ̀tọ̀ ní tí wí fún ọ̀tọ̀ ní tó ń ṣe kò sẹ́ni tí ó sọ bẹ́ẹ̀ sá anabi sallallahu alaihi wa sallam síbẹ̀ náà anabi ń sàlàyé kí nǹkan kan má bàa sínú wọn eléyìí náà bẹ nú ẹ̀kọ́ tí àwọn onímọ̀ máa pàkíyèsí wa pé ìṣeéṣe ìwọ ni wọ́n mọ ẹ̀rí tó ń ṣe àwọn tí ń wọ ọkọ́sẹ̀ yìí àwọn ọmọ ntọ́fà tó fi ṣe bákan kọ́dà bí ọ dáwọ́ lójú pé ọba àmúbá yìí àkọ́lá ìfì kẹ́yìn ọ̀sàlàyé ara rẹ̀ pẹ̀tọ̀ pẹ́ bá rí i pé mùsùlùmí báyìí ìjọba yìí o ntọ́fà ntọ́fà ni lẹ́rìí ẹ̀ nínú sẹ̀ríà kò jù bẹ́ẹ̀ lọ. tọ́yì eléyìí ń dó bẹ́ẹ̀ ọ̀rọ̀ fásitì olùhàjì ìlànà ìmúra ó ti yanjú báwọn. àti gbọ́ yé nísìnyí pé kí ni ń jẹ́ pé hajj di ọmụra òun ni pé èèyàn ti dà ní hajj tẹ́lẹ̀ ọwọ́ padà gbọ́ àbóun náà lọ́ padà rò ó èwo ní ìwúlẹ̀ ṣe hajj nìkan jẹ́ ń ṣe hajj pọ̀ mọ́ umra bí ó hajj ó sì láǹfààní ẹ̀ yọ wá yí àníyàn ní padà yọ sọ di àníyàn ìmọ̀ kò ṣe ní tàmọ́tún àbí kò ṣe ní kíni kò ṣe ní náà. ìdájọ́ míì wàhábọ́t àìṣà ìyá ńlá wa àìṣà níbi tí ànábì ti ń wí fáwọn èèyàn yìí pé ẹsọ de ń múra ẹgbọra alẹ ẹsẹ gbogbo ẹ ìyá ńlá wa Aisha òun ò ní àǹfààní náà torí pé ó rí nǹkan oṣù rẹ̀ wàhábọt Aisha ìyá ńlá wa Aisha lásìkò ọnà hajj lọba rí kíni orí haibọ orí nǹkan oṣù tí ọlọ́run kọ pé gbogbo obìnrin máa lásìkò tí ọmọ rí obìnrin bá sì ti rí nǹkan oṣù rẹ̀ àmọ́ kí ò ní kírun kò lè ṣe tọ̀ wá fún kọ́ra kò gbọ́dọ̀ máa lọ jòkó nu mọ́sálásí tí ẹ báyìí pé ọ̀dọ̀rúra bá dé gbogbo àwọn ìdájọ́ yìí ń bẹ fẹ́ni tó wà nù kínní tó wà nù ìmọ̀ ẹ̀jẹ̀ bímọ ni àbẹ́jẹ̀ nǹkan oṣù ọ̀yàtọ̀ fẹ́ jẹ́ àwọ̀ ọ̀dá èyí táwọn bàbá wa lẹ yorùbá máa ń pè ní àwọ̀ àwọ̀ ọ̀dá òun là ń pè ní sèhábọ̀ nù sẹ̀ríà òun lè jẹ́ tí èyí ti pé bíi háìbọ̀ tí ó wà fún ijọ́ mẹ́rin ijọ́ márùn-ún ijọ́ mẹ́fà ẹ̀jẹ̀ tó yẹ pé ní yọ́ máa lọ gbogbo ìgbà ni yọ́ máa wà pẹ̀lú obìnrin èyí òun ti dàrún nù òun là ń pè ní sèhábọ̀ èyí òun kó bí ọmọ kírun kò pé ọba wà nù hajj ọmọ ọmọ o ní ẹ̀jẹ̀ tó bá pé kí ni ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹnu pé bóbìnrin bá fẹ́ máa ṣe nǹkan báyìí yóò fi nǹkan dí ojú ara rẹ̀ kọ́ mọ́ fi máa dọ̀tí ilé ọlọ́run àmọ́ haibọ̀ tó nígbà àbí nífàsù ẹ̀jẹ̀ bímọ tó nígbà gbogbo eléyìí obìnrin ò ní kírun kò ní gbààwẹ̀ kò ní ṣe àti gbogbo ìyá ńlá wa Aisha ṣe haibọ̀ bóbìnrin bá wá ṣe haibọ̀ ìjẹ́ yìí ń wá di pé ní kóbìnrin ọwá bá a ṣe máa gbọ́ngbà míì kóbìnrin ọwá kárí bọnú máa wá banú jẹ́ gbérú lọ́wọ́ àṣẹ̀wọ̀n yìí kò lè tó bá wọn. kódà fanasakatil manasika kullaha gbogbo ṣe hajj pátá òun ni obìnrin ọmọ ṣe àfi kí ni gẹ́yìrà ànàhà làmùtọ́fọ́f bẹ̀lbẹ̀. ẹnu ta wílẹ̀ kan ni kò gbọ́dọ̀ wá sí kínni kò gbọ́dọ̀ kó wá sí tọ̀ wá fúlẹ̀ ọlọ́. àmọ́ ẹ wọ́n lọ mìíràn ní tẹ̀lé wọn. wọ́n lọ àràfá gbé haidọ̀ lọ àràfá kò bá hajj jẹ́. wọ́n lọ Muzdalifa ẹjọ́ lọ gbogbo wọ́n lọ jùkù lọ́ọ́ jù náà pọ̀lọpọ̀ alálàájì míì tí ò béèrè tó fi lọ́yọ́ mọ̀ wá sí gbogbo ẹ̀ léra wọn àyà kínní ò tí ì mọ́ni kò tí ì mọ́ni kò tí ì mọ́ni kò rí bẹ́ẹ̀ o ẹnu kankan tí haibọ tọkọ fóbìnrin nù hajj ní kíni àfọwà ìlọrọ kiri ká ilé ọlọ́run. idan fanasakati manasika kullaha gbogbo ṣe hajj tálálàájì yòókù máa ṣe ìyá ńlá wa aisha náà ṣe bẹ́ẹ̀ yọra àná lamtatof bilbait ẹnu pé kò gbọ́dọ̀ kò lọ kíni kò lọ sí tọwáfù lé Ọlọ́run. àwọn onímọ̀ wo àárín yìí pẹ̀tọ́ yìí tábàdé kóbìnrin ọmọ ṣe tọwáfù gẹ́gẹ́ bá a ti mọ̀ pé obìnrin oníhàìbọ̀ gbọ́dọ̀ inú mọ́sálásí láti ṣe tọwáfù ntí ó fàánù tí òfin ní wá ṣe tọwáfù. wọ́n ní ìjọ lè lọ ṣe sáàyù sáàyù bẹ́yìn náà tọ́fà wal marwa ìrìn láàrin Safa àti Marwa kí ló fà á tí wọ́n fi wí bẹ́ẹ̀ nípìlẹ̀ lónìí extension lọ́sọ̀ Safa àti Marwa dára mọ́sálásí bẹ́ẹ̀ ti gbọ́ nóòtàn òkè ní Safa òkè ní Marwa láàrin òkè méjèèjì nìyá ńlá wa hajaru ń sáré nígbà tó ọmọ rẹ̀ ismail anabi ismail alayhi salam tó wà lọ́mọ kékeré tí ń wo mi fún un láàrin òkè ní òkè ní sọ̀fà òkè ní mọ́rúwà wọn ò papọ̀ mọ́ kàába àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ máa jáde fún kàába wọn wà á rìn lọ sí sọ̀fà àti mọ́rúwà òun lọ́fà làwọn onímọ̀ fi wòye sí bẹ́ẹ̀ pé bóbìnrin oní àìbọ̀ bá lẹ́tọ̀ọ́ àti dé kàába bó ti lẹ́tọ̀ọ́ àti lọ àràfá ọlẹ́tọ̀ọ́ àti lọ mìíràn ọlẹ́tọ́ àti dé Muzdalifa kò sí ń tọkọ̀ fún kọ́ lọ Sọ̀fà àti Márùwà torí pé wọ́n yé ṣe kínni ẹ́ wọ́n yé ṣe mọ́sálásí ìtumọ̀ ẹ̀yìn. nígbà táwọn onímọ̀ wa wòye báyìí wọ́n wo lọ́nà bẹ́ẹ̀ nǹkan míì tún wá dè wọ́n nínú Al-Qur'an al wọ́n wá rí i pé kò bọ́ síbẹ̀ kí ni tó dè wọ́n láyé Al-Qur'an Al-Qur'an inna Sọ̀fà. والمروة من شعائر الله فمن حج البيت أو فلا جناح عليه أن يطوف بهما wọ́n ní táyà yìí wí ni pé faman hajj albayta aw i'tama tani máa ń ṣe sáyù ẹ ẹni ó bá ṣe hajj àbóṣe kínní àbóṣe umura fala junaha alayhi ayyatawafa bihima èyí ò ní ọ̀lẹ́ kò sí láì fi ń bẹ̀ kọ́ wá lọ sí sáyù láàrin kínni láàrin sọ̀fà àti mọ́tíwá òun ni wọ́n fi gbé kalẹ̀ kọ́ ìdá pé àtẹ̀yìn ò lè lọ dá sáyù dé kọ́mọ̀ ní tọ̀wá èyàn ò lè pé wọ́n wọ́n dá mi ní àdúrà kan wọ́n sì ní sáyù nìkan lèyàn máa bí ṣe. sáyù gbọ́dọ̀ tẹ̀lé kínni ọgbọ́dọ̀ tẹ̀lé tọ̀wáàfù ni òun lẹ́ẹ̀fì rí gbogbo ibi tí ìdájọ́ tọ̀wáàfù wà nínú hajj àjọmúra kò séyìí tí tọ̀wáàfù yà sí kíni tọ́yà lọ́tọ̀ sí sáàyù wọn nítorí pé faman hajja al-bayta aw i'tamara fala junaha alayhi an yatawwafa bihima. níbí yìí nínú fíkì wàrin àyà yìí ni pé kọ̀lẹ́tọ̀ kéèyàn wọnú kàábà kò sí hajj kò sí múra ọ̀wá ni mo súnmọ́ lọ́hùn mo fẹ́ ṣe sáàyù láàrin sọ̀fà àti márùwà lẹ́tọ̀ bẹ́ẹ̀ àfikọ́ kọ́kọ́ lọ sí kíni lọ sí tọ̀wáfù. bọ́bá séhùn fàlàjù náà àlẹ́ yìí àyàkọ́ wáfà bìyìnà. àmì yẹn lè dá tọ̀wáfù nìkan sí kọ́mọ́dé sáyù. béèyàn bá sínú hajj tí ò sínú múra béèyàn tí máa yan náà fìlà àmì lèyàn lè máa yan náà fìlà tọ̀wáfù ọwọ́ haramu kò sí ẹ̀ lẹ́ẹ̀fì rí àwọn èèyàn tẹ́ bá ń rí wọn nínú tẹlifíṣàn nínú sátáláìtì pé ọwọ́ jàlábíà kọ́dọ̀ dé ọborí kì í sì tún ṣe kí ni ń rọ kiri ká ilé ọlọ́run ọ̀tọ̀nà bẹ́ẹ̀ bí ìgbà téèyàn ń yan náfìlà lẹ́yìn ọ̀ràn yẹn a máa yan náfìlà tọ̀wáfù àmì èèyàn náfìlà sáàyò bẹ́ẹ̀ bá ṣe tọ̀wáfù tán ló lè fi sáàyò lè ní kúkúrú àwọn onímọ̀ padà wá padà síbi pé àhà ṣe ń tí obìnrin tí ń ṣe haibo kìí ṣe pé nítorí kò lè dé ibi sọ̀fà torí pé kìí ṣe mọ́sálásí ó lè débẹ̀ àmọ́ kò ní mínì èèyàn lè lọ ṣe sáàyù láì ṣe pé ọwọ́ ń ṣe umrah àbí ń ṣe hajj ìtumọ̀ ṣe umrah àti hajj ni pé kọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ kó o ṣe tọ̀wáàfù òun kò sí ìlànà àdéhùn yìí sọ ní kúkúrú obìnrin tí irú eléyìí bá ṣẹlẹ̀ sí ajẹ́pẹ́ ní tí ó ṣe Eh, àràfà ni ìná ni eh, Muzdalifa ni àlọ́sí kò jámà ni gbogbo ẹ̀ pátá obìnrin o ẹnu kí ni ọ̀sẹ̀ kù tọ̀wáàfù àti sáyù òun ni òun lè ṣe báyìí. ìjà tó lè kó ajáde ń bẹ̀ yẹn ni pé irú obìnrin yìí gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sí àwọn Aisha kò mọ́ra títí ọjọ́ àràfà ti dé tí wà ní ọjọ́ èèyàn ti gbọ́dọ̀ jókòó mẹ́kà àkókò wọn lọ àràfà kò ní hajj alhajju àràfà bá nàbì ti wí nù sọlọ sọlọ bẹ́ẹ̀ yẹn bá lọ àràfà kò ní hajj gbogbo àwọn nǹkan míì pé a ah, ó lè padà sí njọba yìí ẹ̀yìn àbó pẹ́ràn kò sí ìtọ́ràn àìlọ àràfà alálàájì bẹ́ẹ̀ yẹn bá ti lọ àràfà kò ní kò ní hajj nìyẹn. ń dandan òun náà gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ àràfà o obìnrin tí ń ṣe háìbọ̀ àbí ń ṣe ẹ̀jẹ̀ bímọ. àmọ́ tí a ni pé kéèyàn tó lè ṣe hajj àti umra lọ́dún kan náà ó gbọ́dọ̀ ti ṣe umra kí hajj tó dé ni ó gbọ́dọ̀ ti ṣe kó tó lọ àràfà. gbogbo èyí tó bá di pé yẹn ń ṣe lẹ́yìn àràfá ni kò lè jẹ́ tàmọ́tún ẹ̀ mọ́ kò ṣeé pín mọ́ pé mo ti kọ́ ṣe ń múra kí n tó ṣe hajj ẹnu gbé tí obìnrin tó bá rí báyìí ń tí kọ̀ọ̀kan opportunity tí ò ní ní mọ́ ni pé òun ò lè ṣe kíni kò lè ṣe tàmọ́tún ẹ̀ mọ́ àmọ́ lè ṣe kíni ó lè ṣe kìrọ́nù ó lè ṣe kìrọ́nù torí pé bẹ́ẹ̀ yẹn bá ń ṣe kẹ̀rọ́nù o lè má ṣe tọ̀wáfù àti sáyù títí tí ó fi dẹ̀yìn kíni tí ó fi dẹ̀yìn àràfà ẹnu ẹtí bá ń ṣe tàmátù lọ́gbọ̀dọ̀ ṣe pírìtì rẹ̀ kílíálì ọmọròdù pọ́nbélé tó wà gbẹ̀rún tó gbọ́ra alẹ́ tó ṣẹ̀ṣẹ̀ wá wọnú hajj èyí ò ní hajj tàmátù àmọ́ kẹ̀rọ́nù èyàn lè ṣe àti tọ̀wáfù ni àti sáyù ni o lè ṣe lẹ́yìn àjìgbà lẹ́yìn àròfá bí ọba lọ́pọ̀túnìtì àti ṣe ní kúkúrú irú obìnrin yìí ẹnu tí ẹ̀kọ́ tí ọkàn wádìí ni pé àníyàn tiẹ̀ o àníyàn da o ó ti mọ iye ọjọ́ tóun máa fi ṣe háìbọ̀ ó sì bẹ̀rẹ̀ sí rẹ́gẹ̀ yìí nísìn àràfá kọ̀túnla ó sì mọ̀ jọ márùn fi máa ṣe nǹkan oṣù èyí wọn máa wulẹ̀ dára ẹ̀ láàmú kọ́dà níyàn kíni kọ́dà níyàn ló tàmọ́tún mọ́ àmọ́ ọba yìí pé wọ́n ti dé ọkọ̀sẹ̀ kan ọkọ̀sẹ̀ méjì láàrin ọ̀sẹ̀ méjì nìna yóò rí nǹkan oṣù yóò mara ọjọ́ tún wà nílẹ̀ yóò ṣe hajj yóò ṣe múra kájú tó dé yóò láǹfààní àti ṣe tàmọ́tún. gbogbo ọlọ́run sì ní kírú ẹ̀ ọ̀sẹ̀ lẹ̀ síyà ńlá wa Aisha radiyallahu anha sódà tóbìnrin kan fi ní máa rò pàbí ní tí rí láyé lọ́sẹ̀lẹ̀ sí òun pé á ah, irú kí wá nì í àbẹ́nìkan máa wá fi bú ẹnìkan gbà á ah, bá délé pé ìyá kínní à ọmọ rí tàwáfùjá tó lọ àràfà èyí wọn ò yẹ ṣe ń téèyàn máa wá fi bú yàn ìyá ńlá wa Aisha radiyallahu anha irú hajj tó sẹnu radiyallahu ta'ala anha ní kúkúrú falamma tọhùrà tẹ falamma tọhùrà tẹ. mọ̀ pálù aláwọn já sẹ́rí pé ń sera rẹ̀ ni èdè yíyan àìsè àjẹ nítorí kí làwọn èèyàn wù í bó o lọ́lọ́run ti fẹ́ òun ní kéèyàn ṣe. ìyá ńlá wa Aisha tọ́fàtì bilbayti ó ṣe kí ni ó ṣe tọ̀wáfù àmọ́gẹ́ bí mo ti wí fún yín ìgbà wo nìyá ńlá wa Aisha tó láǹfààní àti ṣe lẹ́yìn àràfà tí ń túmọ̀ pé kò láǹfààní kíni mọ́ kò láǹfààní tàmọ́tún ẹ̀ mọ́ kò láǹfààní pé múra dádúró lọ́tọ̀ ẹ̀ hajj dádúró lọ́tọ̀ ara implication rẹ̀ ni pé òun ò ṣe tọ̀wáfù lẹ́ẹ̀mejì onítàmọ́tún ẹ̀mẹ́ ló ní ó ṣe tọ̀wáfù yóò ṣe kan kó tó lọ àròfá bí wọ́n bá darí àràfá ni ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe ti hajj bẹ́yàn bá tún lọ lé yẹnyẹn bọ́ba ikọ̀ pé mọ́kànjọ́ tó bá ń lọ lọ́wọ́ àti tọ̀wáfù lùpàdà orí ti tọ̀wáfù mẹ́ta alálàjì náà ṣe o bọ́ba tún wá fẹ́ lè ṣe ti súnà mí àmọ́ tún láàṣì mẹ́tẹ̀ẹ̀ta àwọn bọ́ba jẹ́ mùsàmẹ́tẹ̀ ó ṣe ti ń múra lọ́tọ̀ ti hajj lẹ́yìn àràfá bàbá àwa sọ̀sù kan ni wọ́n tó ní pílẹ̀nì kàn yín lẹ́yìn ìgbà ni ìgbà òun lè yóò tó wá ṣe tọ̀wáfù pé òun dágbére ní kúkúrú ìyá ńlá wa Aisha ò rí tọ̀wáàfù èyí tá a mọ táwọn ẹlẹgbẹ́ rẹ̀ obìnrin yòókù ṣe kó tó di pé àròfá dé èyí ń wá jẹ́ bànújẹ́ fún ìyá wa Aisha fakọ́ọ̀lá Aisha wa ń sọ ń jọ́nà pé ya Rasulallah ìwọ òjì fi ọlọ́run tantalikuna bi hajjatin wa umrah àwọn jọ máa padà lọ Mẹdínà nísìnyí gbogbo yín padà lọ Mẹdínà ọlọ́run sì ti kọ́ ládàá hajj fún yín ọkọ̀ tí ń múra tàǹtọ̀lẹ́kù nàbí hajjatin wà ń múra torí múra ti ń yanjú lọ́tọ̀ hajj ti ń yanjú lọ́tọ̀ wà á tọ́lẹ́kù bí hajj hajj nìkan lè máa ń gbé padà lọ Mẹdínà obìnrin rẹ èyí táwọn máa jowú sínú o náà owó táwọn máa jẹ nù bó ní ìsòrí lọ́dọ̀ lọ́wọ́ màmá rọra kíní fún ọ̀ra fẹ́mi náà ọ̀ra kíní fọ́mọ rẹ̀ irú ilé lọ́ra fọ́mọ tèmi àwọn èyí kàyún òkun lọ títí ẹ wo ohun tí yàrá wa ń wí èyí tó obìnrin àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ kàkún lónìí òun ni a máa ju wáre ní pẹ̀sìn nípa bó ni o ti súnmọ́ lọ́n tó àfa kínní máa tó dàbí pé ya ìbáda rẹ̀ pọ̀ ju tèmi lọ lẹ́ndí ń jowú yìí o àtọkùnrin àtọbìnrin àfàfà kínní ra jíìpù àfà kínní kọ́lé kọ́lọ́n sàmìnà ọgbó wa. ìyá ńlá wa Aisha ní gbogbo yóò máa padà lọ lé nísìnyí bí hajjatin wa umra nínú ẹrù yín ọlọ́run hajj sí ọtún di sí fún yín. wa antaliqu bí hajjin hajj nìkan lèmi ń gbé lọ. ń sọ dìbànújẹ́ dìbànújẹ́ fún ọkọ rẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa rí aisha nìkan kọtẹlẹ anabi lọ hajj nínú àwọn ìyàwó anabiwa muhammad sallallahu ara tó jẹ kọrọ náà ó wa aisha náà òun nìkan kóbìnrin ìyàwó anabi sọtẹlẹ anabi lọ hajj gbogbo wọn èyí tó sì ṣẹlẹ̀ sí yóò ṣẹlẹ̀ sí àwọn ànábì wa ní ta àti kú sallallahu alaihi bóun náà lọ́lọ́run fẹ́ sìn rán sallallahu alaihi wa sallam. فأمر عبد الرحمن بن أبي بكر أن يخرج معها إلى التنعيم فاعتمرت بعد الحج ànábì wa ni ọ̀dà owó orí ń múra sí kí hajj ò tó wọlé àmọ́ kò sí ń tọkọ̀ fún ọkọ̀ ṣe múra tiẹ̀ náà lẹ́yìn kínní lẹ́yìn hajj ẹnu tọ́tọ́ kù ni pé ìdájọ́ mi nì bẹ́yẹn bá wà nù maka tọ́fẹ́ ṣe ọmúra yóò jáde kó nbi tí ń gbé yóò kọrí sí hílù àwọn ibi tí èsì haramu là ń pè ní hílù àwọn àyè kan bẹ àwọn níbi outskirts Mẹ́kà àwọn èsì haramu ẹni ọba wà nù maka tọ́fẹ́ ṣe ọmúra ó gbọ́dọ̀ jáde lọ bẹ̀ ọ wà á tàkì bẹ̀ wọ́ọ́. maka wo ni lọ mẹkọọtù àmọ́ lọbi tí yẹ ṣe kíni tí yẹ ṣe harami èyí tó súnmọ́ ara èyí tó súnmọ́ ń bẹ ni wọn ń pè ní kíni àtẹnìyìn àtẹnìyìn yìí lónìí kódà àtọ gbajúmọ̀ pẹ̀lú àtẹnìyìn mọ mọsídù Aisha wọn ń pè lónìí ògèdè gbẹbẹ nìyá la Aisha ti lọ gbé harami ń jọ náà lónìí ara maka wọn kọ́ mọ́sálásí kan bẹ́ẹ̀ wọn kò ń pè ní kíni mọsídù Aisha bí yẹn bá lóun lọ tẹnìyìn mọ kò ní tètè rí wọn náwó ọbẹ sí àmọ́ bá lóun lọ mọ́sídú àìsà ìtẹ̀kan náà ni. so ìtòrí pé bí ò sí nu kíni kò sí nu haramu ni o kì í ṣe dandan pé tẹ̀lé ìmù lèyàn gbọdọ̀ lọ àmọ́ àwọn abí tí ì ṣe haramu yòókù dínà lápèjúwe àràfọ́ ò sí nu haramu àwọn apá kan ah, àràfọ́ ò nu haramu náà muzalifa ń bẹ nu haramu mina ń bẹ nu haramu kéèyàn sá jáde kúrò níbi tí ì ṣe ibi tí è ṣe haramu ní kéèyàn ojú lọ gbé ihramu umra ntọ́fà tá anábì fi ní ọlọ́tẹ̀ ní ẹ̀mú ni pé òun súnmọ́ ju gbogbo àwọn ibòmíì tó dènà lọ. ní kúkúrú fa'tamarat ba'da alhajji ìyá ńlá wa Aisha náà wá ṣe umra igbó lòun wá ṣe tiẹ̀ lẹ́yìn hajj ni o lẹ́yìn tí ó fi wá tí ó fi ní jẹ́ bànújẹ́ fún pé hajj nìkan lè mi ń gbé lọlé àwọn yòókù ń gbé hajj àti umrah lọlé eléyìí náà gẹ́gẹ́ bá a ti wí bí tàkọ́kọ́ bí abárobìnrin tíru kọ̀ǹdíṣàn tiẹ̀ náà bá rí báyìí kò burú òun náà bá láǹfààní àti ṣe umrah kí hajj tó tó bọ́ bá wù bẹ́ẹ̀ kí a mo náà ṣe hajj lọ́tọ̀ kí n ṣe ọmọra lọ́tọ̀ bí anabi ti fún yà ńlá wa yìí sallallahu alaihi wasallam obìnrin náà òun náà lè ṣe bẹ́ẹ̀ àmọ́ ẹ wo inú ẹ̀kọ́ tá anabi kọ́ wa ń bì anabi ọ wa sọ fún yà ńlá wa Aisha pé àwọn òdòdó ọyà lọ lọ ara mi ọba jẹ ọwọ abá wa ọwọ akéjì ẹnitọ́jàbó rẹ lọkùnrin òun Abdulrahman ibn Abi Bakr maharamu rẹ torí pé wọ́n jáde kó kọjọ́ nísìnyí tí gbogbo ẹ ti dìlú kan náà wọ́n jáde kó bígbà téèyàn jáde tó lọ bíi bóla lè fi wé bígbà téèyàn lọ bíi madi àbí nǹkan kan nínú gbó kan bí tẹ̀lé mo ti rí níjọ́ náà nà lọ́fà ká nàbì sọ̀sọ́lá ní kí ẹ̀ ń tọ́jẹ́ máhàrámù rẹ̀ kó ṣe kíni kọ́ tẹ̀lé Aisha lọ́bẹ̀ àbúrò ìtàgbẹ́ta àbúrò ní Abdulrahman àti Aisha radiyallahu anhuma so eléyìí ni ìdájọ́ nípa bẹ́ẹ̀ bá ní nǹkan kan tọ́fà pé ó ti dà ní hajj tẹ́lẹ̀ ó ti wá fẹ́ sọ hajj níbi umra ìgbó ló lè ṣe òun láti ṣàlàyé yìí àbóbìnrin nítorí kórì nǹkan oṣù ẹ̀gbìmọ̀ ni àbí ti haidọ̀ ni kò wá láǹfààní àti ṣe umra kí hajj tó wọlé bá yọ lọ ṣe hajj yóò ṣe gbogbo ṣe rẹ̀ bàbá wa wù ú lẹ́yìn tó parí hajj yìí tóun fẹ́ wá lọ mú umra wá lẹ́yìn hajj kò sí ní tó burú mẹ́. àwọn àfa máa pé kèé wá ṣe pérò èyí tọ́pọ̀lọpọ̀ wá sọ di pé àti ẹni tí ó nírú kọ̀ǹdíṣàn báyìí àti ẹni tí ò nírú kọ̀ǹdíṣàn báyìí pé àti ah, mọ́tà wà mẹ́kà náà ẹlòmíràn máa wá kórìí tẹ̀míìmù ọba tó dé tó dọ̀la tó ń lọ tẹ̀míìmù lọ sí umra mi wọ́n lè yin òsínú ṣe táwọn sálàfù máa ṣe èyí táwọn sálàfù máa ṣe bí wọn bá ti ṣe ájì àti wọn múra bí wọn bá tún fẹ́ máa wó dórí ọlọ́run wọn máa wá tọ̀ wá fò ilé ọlọ́run níyì ìgbà tọ́lọ̀ ń bá yọ̀ǹda fún wọn. àmọ́ ẹni tí kọ̀ǹdíṣàn rẹ̀ bá rí báyìí nígbà nẹ́bì ti wí fún yàrá wa Aisha tọ́ba yìí pé ìdájọ́ tí ọba yìí pé Aisha nìkan ló ní ànẹ́bì ọ sọ fún wa. ó nírò àwọn tá ànẹ́bì sọ nìkan ló ní léyìí. irú ẹni ọpẹran tẹran ẹni ọwọ́ iléyà àmọ́ sáré pa kó tó di pé màámu sọ̀kalẹ̀ lórí kí màámu tó pẹran jẹ àdébìlẹ̀ ni wọ́n bá pẹran ṣáájú ká tó kírun ọpẹran jẹ ni o kò ní ládàá ẹran léyà inú arákùnrin wa bàjẹ́ ọwọ́ sáré wa bá ànábì ká mo tún lẹ́ràn mí àmọ́ kéré díẹ̀ ànábì náà dáa pa ọwọlé fún wọ wàlá tó jìzì wòlé àhàdín bàdà èyí ò fi hàn pé ní kéèyàn wá pé bá ànábì náà ní kẹ́nìkan pẹran tí ọ̀wọ́lé àwọn ànábì ti yàn kún nìkan lọ́lọ́run yọ̀ǹda fún irú eléyìí là ń pè ní kòsùsìyà tó bá jẹ pé ẹni nìkan ló ní ànábì òwú èyí tí ọba ti fi yíhun bẹ́ẹ̀ àjẹ́ gbogbo ẹni ọba tó rí bíi bẹ́ẹ̀ òun náà lè lo ìdájọ́ ìyá ńlá wa Aisha yìí hàdà wallahu a'lam sallallahu alaihi wa sallam Alhamdulillah jazakumullah khair. àwọn tí wọ́n ń dá sí tọ́lọ́run ní mọ́sálásí àmọ́ wọn àmọ́ wọ́n lẹ́tọ̀ọ́ sádùá lọ́dọ̀ nkálukú ẹ̀ máa sàdúà fún wọn. wọ́n fi ń tómi létí pé jẹnẹrétọ̀ kan tá ń lò tẹ́lẹ̀ ẹnì kan ní fọ́ọ̀tì ọba gbé tuntun mi wá. eléyìí tá ń lò tẹ́lẹ̀ náà mo fẹ́ nìkan lọ àwọn tó wà ní àgbègbè wa tá a gbà àbí ọ̀pọ̀ bá dòwò pọ̀ ẹnìkan nu àìsí ó gbé jẹnẹrétọ̀ lọ létí ọlọ́ọ̀tàn ọlọ́run tẹ́ ń bá dòwò pọ̀ náà ọlọ́run ní bíbẹ̀ ṣọ́ọ̀ṣì ọlọ́run gbà lóko yẹn o àti gbogbo ẹ lómi irú níta tá à ń gbọ́ wọlé yìí ẹnìkan náà lọ́kàn nínú ẹ̀yìn tẹ̀ ń wá dárúsù báyìí náà ni kọ́dà àwọn èsì wí fún wa ìṣẹ́ tọ́lọ́ ni wọ́n ń ṣe èmi ọ̀mọ́ àtẹni ó gbé jẹnẹrétọ̀ àkọ́kọ́ wa àtẹni ó gbẹ̀kẹ̀ wa láàyè mọ̀ wọ́n ìdí àti mọ̀ wọ́n torí ara ń tà ń wí náà nù kí ìkìláàsì ọwọ́ sẹ́ kọ́mọ́dé pé mo fẹ́ wọ́n mọ́ ìmọ̀ kó bá dáadáa ni ìtọ́ dáa jù ní oṣù nǹkan tọ́lọ̀ nìkan mọ́ ìlú òní ọmọ ọmọ ọgbà lẹ́sẹ̀ lọ́wọ́ ọ̀sán Question number one, two, three, four, five, six, seven. Number one. Assalamu alaikum ìbéèrè tèmi ni pé ǹjẹ́ ẹni tí ó bá ti kọ̀lẹ́dà hajj ṣé ó lè dé maka náà kó náà wò kó n fẹ́ ti fásọ̀ àbí irú ẹ àbí ó jẹ́ ọ̀ràn àbí kìí sọ̀ràn àyàn kéèyàn kọ̀lẹ́dà hajj kéèyàn tó ṣe pé kéèyàn tó ṣe kẹrọ́ọ̀nù gẹ́gẹ́ bí ayé ṣe ṣe. bọ̀dé kúkúrú ni pé bẹ́yàn bá ti mú ẹran ádìo lọ́wọ́ ó ti hàn ní àdìsí tá a kéyì kò lè ṣe kínni kò lè ṣe tàmátàn kẹrọ́ọ̀nù ni kò ṣe ṣẹ́ńtẹ́ ń bèrè ni ó ti hàn ilà mọ̀nkánà máa hu alhadiyu nàbí láfẹ̀ ni ọba mú ọmọ kìsì pé tọ́lọ̀ ọ̀rà mẹ́ka o tó ti tàkì lé mu lọ́wọ́ bọ́ba ti ṣe báwọn ti mọ̀ pé kẹrọ́ọ̀nù lọ́fẹ́ ṣe nìyẹn làwọn lọ́rọ̀. sí ẹ̀rí pé àlẹ́ ọ̀mẹ́ra lọ́wọ́ kò sí ẹ̀rí fún wa pé aliyu bin abi tọ́líbì kò mẹ́ra lọ́wọ́ tó eléyìí mẹ́ma sókìtà àná ntọ́ dájú ni pé dé ànábi lẹ́ni tó mẹ́ra lọ́wọ́ nìkan má ṣe tàmátọ̀ ẹ̀ wallahu a'lam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ dákun bí ìdúró dé ni pé ń pa ká gé irun tí àwọn obìnrin náà àwọn náà ká gé irun irun ní labafẹsẹ tí àwọn obìnrin náà tó bá dijọ́ àwọn náà gé irun àti pé àwọn èèbù tí wọn kọ yìí sí tó bá dijọ́ àwọn náà gé irun ní àríbá wọn ẹ dákun bí èkejì ni pé sallallahu alaihi wasallam tá a máa ṣe tó bá dákọ ànábì lónìí wọn ẹ dákun kí ni sẹrí àsọ pẹ tó bá dákọ pé Muhammad rasulillah lónìí wọn fáàzì sallallahu alaihi wasallam ẹ dákun kí ni sẹrí àsọ pẹ oníbèrè ilẹ̀sìn dáadáa ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ṣe pàtàkì ká yanjú ẹ̀ lóòótọ́ àti orí gígẹ̀ tá à ń pè ní gígẹrun ìtumọ̀ gígẹrun ni pé gbogbo orí téèyàn tí ó kọ́ ti gbogbo ohun orí ní tá à ń pè ní kọ́ gẹ irun nù àbórí fífá náà tí ó fa gbogbo ohun orí ṣẹ̀rí ọkùnrin méjèèjì o ẹ̀dàkùn ẹja gbọ́ yé dáadáa o àti kíni àti irun gígẹ̀ àti orí fífá kò sí fóbìnrin o èèwọ̀ ni pẹ̀lú kóbìnrin ó pé òun lọ hajj wọn ní fífárí lọ́dà àbí wọn ní gígẹ̀ irun lọ́dà hàn ara ń tọ́lọ̀ ń ṣe ní dẹ́kun fáwọn obìnrin nù ntí ń bẹ́ẹ̀ nu súnà ni pé kóbìnrin ó su irun rẹ̀ gbogbo bá ti lè kó irun rẹ̀ jọ ẹ́. Eh? ẹnu èyí tó yọ sókè bó ti lè wò ó kéré ma kóbìnrin ọkàn ara ṣe kínni kò mú kó mẹ níwọ̀n bá ọlọ́run ṣe yọ̀ǹda ó ṣe fúfú yẹ bẹ́ẹ̀ fáwọn òbí torí pé lára ẹ̀ṣọ́ tiwọn òun nírun orí wọn ọlọ́run ò sì la yukallifu Allahu nafsan illa wusa gbogbo ìsìláàmù rọrùn púpọ̀ àfi tá a bá gbọ́ yé láàmú wa rò kó le kóbìnrin wa pé àfi wọn ní kéèyàn ó gẹrun àbí kó parí àhà o ọkùnrin ní máa gẹrun nírun gígẹ̀ ẹ̀ pé kọ́ kárí àbọ̀fà gbogbo irun orí ẹ̀ obìnrin ọkàn mú nínú rẹ̀ bí ọba lè ṣubú ọba ìpẹ́yìn náà gbogbo bí tó bá ti lè mú ní kéékèèké ó ti tó ní sẹ̀rí àtòbìnrin ó ti hajj ní ó ṣe ẹ̀múra ní bí eléyìí ti jẹnu. káwá pàkíyèsí ń bì náà àwọn ọkùnrin tó wá sọra wọn dobìn náà àwọn náà àmọ́ tá a bá pè é torí bẹ́ẹ̀ yẹn bá rí àwọn ọkùnrin míì náà nù hajj òun náà wà á kàn mú sísọ́ọ̀sì yóò gidi èèyàn yóò gidi èèyàn yóò gidi sẹ̀rí obìnrin lè yí wọn. ntí ń jẹ́ tẹ̀síìrù tá nẹ́bi wí àbí hálíkù òun ni tó kárí kíni ọ̀kárí gbogbo orí ni. yẹn bá lè yàn ṣe tẹ̀síìrù ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo orun orí rẹ̀ ó gé okuru síbo ti wà tẹ́lẹ̀ eléyìí tá a fà béèrè pé àwọn tí wọ́n funfun àbí anabi sọ àṣọlá bí wọn anabi ti rí mu anabi tó mú òfin pé ká gbẹrun wá gbẹrun ẹ̀gbẹ́ ti rí mu gbẹrun Lárúbáwá gbẹrun èbó ni wọn anabi Lárúbáwá là anabi sallallahu alaihi wasallam ní kúkúrú Lárúbáwá náà gẹrun wọn máa gẹrun kódà wọn máa fárí ní a bá wá hajj ní a bá wá umra èyí wọ́n ṣe ntí ẹ̀rọ ya jẹ́ kàyéfì àbí àbí nǹkan tó bó ti jẹ́ nìyẹn ìbéèrè kejì kásá sàlátù fún anábùwà Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ dáadáa ni kọ́kọ́ bọ̀tún a bá wà lórí irun kẹ́kẹ́ àfa ìbéèrè bóyá màá mú ka àyà fati Muhammadun rasulullah ọ̀nà kan tọ́lọ̀ ti dáa kọ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam mo kó náà ní máa fà béèrè táwa gbọ́ lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí sallallahu alaihi wasallam ní mọ́sálásí ọ̀pá mọ́. ohun táwọn onímọ̀ wí ni pé kọ́dà bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ wá arúnú àwọn àdúmọ̀ tí wọ́n lò pé sallu alaihi wa sallimu taslima nígbà gbogbo ibi tí wọ́n bá ti dákọ̀ ànábì lọ́lọ́run ti ní ká ṣe àṣàlátù fún wọn ní kéèyàn òwú jẹ́jẹ́ ni. torí pé èèwọ̀ ni lórí ìrun kéèyàn ó fi ohun tiẹ̀ ìsọ́ọ̀bù ẹlòmíì kọ́dà ń gba ta níbi wọ mọ́sálásí torí táwọn èèyàn ń kéwú kùránì wọ́n ń ké o kí wọ́n rí ohun wá ń di pé ẹni tí ń yan nábìlà lọ́wọ́ fẹ́ lè má máa ti ń ké mọ́ tí gbogbo àkébí wọn tún á ní amáké kùránì máa nábì ní ọ̀bá mọ́ sallallahu alaihi wasallam tó ìyẹn ni pé àrínú àwọn onímọ̀ gbogbo ayé àti wọ̀sẹ̀ sọ́lù àlẹ́ yìí wọ̀sẹ̀ bímú tẹ̀sí. àmọ́ ìtọ́pọ̀ náà àwọn onímọ̀ ní bàbá wà lórí ìrùn àyè tá a máa fi sàṣàlá tó fà nàbí ọlọ́dún. níbo ni bàbá fẹ́ ṣe bàbá fẹ́ sálámà ọ sàṣàlá tó fà nàbí ọ̀fẹ́ ọkọ̀ sallallahu alaihi wasallam kó tó kírun tán àfẹnjẹ́ ọ̀bá nínú ẹ̀rùn lókun pé a jẹ́ pé bọ́lọ̀ ti tọrọ tìrún ó ti fà yé ibi tá a ti tàtà látò kalẹ̀ wọ́n wá pé muhammadu rasulullah èyí wọn ò nẹ́sẹ̀sìrì ọmọ wa pé sallallahu alaihi wasallam. àwọn tó sì ní awí nínú àwọn onímọ̀ kọ́dà àwọn náà fara máa ma wá pé yorùbá wa ti máa gbọ́ láwọn mọ́sálásí wa torí pé súnà ẹni tí ń bẹ lẹ́yìn ìmáàmù ni pé kọ́ ọ̀dẹ́ ti gbọ́ ní ti ìmáàmù ń ké ọmọ ọ̀fọ̀kàtọ́ èyí tó tún jọ eléyìí òun níbi ìmáàmù bá ké sóràtú tíì alaysa Allahu bi ahkamil hakimin ìmáàmù mi náà òun náà ní ọkọ̀ pé balẹ̀ àbí bí ìmáàmù ọba sì wí àwọn tí ń bẹ lẹ́yìn náà ní balẹ̀ wà náà nù àhà èyí wọ́n tẹ̀ bá ń para kò bá mu rárá bẹ́yẹn bá wà tí èso ẹgbọ́ tí ọba tí èbá sórí irun lèyẹn wà ọ̀dà yà sékè sọ ọlọ́run ni ọmọ ẹjọ́ dájú gba dájọ́ lọ òun sì ń jẹ́rìí pé a bẹ́ẹ̀ ni àmọ́ bọ́ ọba wà lórí irun Ànábì ní inna fi salati la shughla iṣẹ́ orí irun gan bẹ bákan Ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam fi salati la shughla àwọn tó wí lórí irun ọlọ́run kátùmọ̀ wa hùn mí fúnra wa gbé a ah, bá ń jẹ́rìí pé ọlọ́run bàbá wà lórí ìrun ìtọ́ òwú lórí ìrun ọlọ́run ti la ànábì sàlàyé rẹ̀ kọ́dà ń bi tó burú dé ẹnìkan kọ̀ fún wọn bì kan wọn lẹ́nìkan wá ní abalẹ̀ ah, ń bẹ́nu kúránì ẹ pé ọba lọ gbé kúránì wa ń gbò sí tẹ̀síìrù ní ń pè ní ń gbò ń gbà wọn tẹ̀ pọ̀ mọ́ alukóra tẹ̀síìrù jàlá lé ní àbí tẹ̀síìrù kan tí wọ́n tẹ̀ mọ́ alukurani fẹ́ni tó ṣe tafsiru wá pé èèyàn lè ní bàlá wọnánú aláàgáàlì jàmínà ṣáàkì bá a sórí yẹn wọn bá ní kọ́ra ń bẹ nù kò ń tẹ ẹ̀yàn máa ń bẹ nù bẹ nù kurani bẹ so eléyìí ń tiẹ̀ burú ẹ dákun ẹ já yẹn náà so bàbá wà lórí irun àìwé wíbàlẹ̀ àbí àbí màmú náà ni wọ́n máa wá pín yọmọ ẹlòmí kọ́ra ìmọ̀mù mi ò ké yóò dùn síbi gbà pé pé ara sóràtù tí nìní. Ah, èyí wọn ó burú o Allahu ta'ala àná. ìbéèrè yìí wá láti ọ̀dọ̀ obìnrin wọ́n béèrè wípé ìjó lẹ́tọ̀ọ́ láti fi ọṣẹ sí irun èkejì ni pé wọ́n ní ẹnìkan sọ pé nǹkan tó burú nínú ara bíbó. irú ẹni tó ní tó burú bí ara bíbó òun ni kí wọ́n lọ bí ibi tó bá ti rí yíwọ àwọn ìbéèrè kan bẹ tó pé ní àwọn àfáàní mínà màálùmí mínà dínní bẹ dọrùra àwọn tí necessarily èèyàn gbọ́dọ̀ máa nú ẹ̀sìn bó tilẹ̀ òkè ìsìláàmù ọ̀yàn ọlọlẹ̀ tó ọgbọ́dọ̀ mọ̀ bára bíbò sínú tọ́lọ̀mùfẹ́ ní àwọn pé kò sí ní tó burú nìkan lọ bírú ẹni bẹ́ẹ̀ <laughs> ìjọba rí lọ́bẹ̀ tó fi wà rọ́ bá náà bá sì tẹ̀lé bẹ́ẹ̀ ntí ọba tọ́ sí gbogbo wọn lọ́dọ̀ ọlọ́run tó wọ́n máa pàdé rẹ̀ bọ́tí ẹ̀ mọ́ máa ń sọ pé àwọn nǹkan kan bẹ tí nù ó ti hàn bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ máa fi ń gbàsìkò ara wa bó tilẹ̀ òkè ìsìláàmù yẹn mẹ́hẹ̀ tó ìyẹn gbọ́ mínà màálù mi mínà dínní bẹ̀ dọ̀rù ra kọ́dà ọmọlúwàbí gan gba bíbóra alẹ́ kó tó kàn ẹ̀sìn tó ká má gbàsìkò ara lórí yìí o fífọṣẹ sí irun ẹ fífọṣẹ sí irun ìbéèrè ni clear ọfọ ẹfọrun ni àbọ̀fẹ́ àbọ̀fẹ́ ní kúkúrú kóbìnrin ó túnrun rẹ̀ ṣe ọ̀fọ̀ ni ó fi bóyá eh, kírímù kan àbí nǹkan kan sí ni tí e bá ti ṣe pé àwọn tíṣẹ̀rí àkọ ọ̀wọ̀ bẹ̀ kò sí ní tó burú mẹ́ kí làwọn tíṣẹ̀rí àkọ òun lọ́rọ̀ ń pa àtìbó alẹ́ kan tàgbéyìírú khalqillah èèwọ̀ ni kéèyàn pé bọ́lá ń ti dáhùn yìí èékánná rẹ ni ọ̀dà tó ni ìwọ́n rí i pé kò dáa tó ọ̀wá ni ó ti ń jẹ àbí irun ni àbáwọ̀ ara náà ni kankan náà gbogbo ẹ̀ ẹni tí ọlọ́run dá ń dúdú tí ọ̀tẹ́ lọ́rùn torí pé funfun báyà ń gbà tí ọ̀làjú wọn bá dójú ẹ̀ tí tí wọn ọ̀mọ̀ yìí tí wọn là mọ́ bóyá àwọn èèbó náà máa kun èédú kọ́ àlẹ́ sọ bí ayé ń bá tí ṣètọ́ni ti ń darí àwọn èèyàn yìí gbogbo ẹni ọba èèbó fẹ́ di dúdú o kìí sara bíbó nìkan lè wọ o bí èèbó náà bá lóun fẹ́ di dúdú èèwọ̀ ni gẹ́gẹ́ bó ti dé ìwọ̀ kí dúdú náà pé òun fẹ́ di èèbó tẹ̀bí ìró nínú àwọn tí kóbìnrin ọmọ sọnù. ẹ̀ẹ́kejì ni pé àtàṣàbò bil kuffar pé á ah, ẹ̀ mrs kìnnìkan kan bóyá lórí tẹlifíṣàn àbí lórí sátáláìtì bí ṣe máa tẹrùn ní nǹkan kan. àbí ẹ̀hẹ́ kí n tó kó n bẹ tẹ̀bí rò kálíkì láì obìnrin tọ́lọ́wọ̀n ọ̀dá pẹ̀lú irun bond irun tí máa dàbí náà kọ́ìlì kọ́ no no no bíi brown ẹ̀ẹ́ àdámà àwọn kan ni tí wọ́n bá dá àwọn ìlú tó ń pè ní Scandinavian countries bí àwọn. Uh, Switzerland àwọn nǹkan kan àdámọ̀ tí wọ́n nù ọ̀pọ̀lọpọ̀ ọrùn orí tí wọ́n yẹ dúdú àwọn èèyàn tí wọ́n á rí i pé ń yá yìí àwọn náà bá tún ń kun wọn ní ọ̀dà àti rí à ń rí Nàìjíríà yìí náà o wọn bẹ lómiì kùn mí ní pupa wọn kùn mí ní brown gbogbo èyí ń èèyàn ń yí ẹ̀dá ọlọ́run ọba padà ní èèwọ̀ ni ntí kò bẹ̀rẹ̀ ọ̀sọ́ ẹ̀kejì dáhùn sọ lọ́wọ́ àtẹ̀sẹ́bù bil kufar gbogbo àsọ́lé yẹn ṣe ní irun ní ẹ̀wù ní ìrìn ní ọlọ́run ọ̀yọ̀ǹda fún wa kápẹ́ ní tí àwọn tí ò ṣe tiẹ̀ tí wọ́n ń ṣe láàmú kọ́sẹ̀ èèwọ̀ ni ara imáni kan gbọ́dọ̀ wà lára àyàn náà mùsùlùmí ò gbọ́dọ̀ máa kọ́sẹ̀ eléyìí sí àwọn obìnrin nìkan kó ló fi máa wọ ọkùnrin náà akọrin kan àbò ń bọ́ọ̀lù kan ọmọ mùsùlùmí gbọ́dọ̀ wà nípò tí ó jìnà sí ìwọ lọ́yẹ wọn máa wò kọ́sí so àwọn nǹkan wọ̀nyí òun ni ṣẹ̀ríà ìsìláàmù ọ̀faramọ́ so nínú tí kóbìnrin ó tún ṣọ́ obìnrin tí ó bá ṣe pé kọ́dà ń tọ́ jẹ́ halali tẹ́lẹ̀ ni ń tọ́ jẹ́ kínní tọ́ jẹ́ halali tọ́ bá ipá níyàn kí n máa fi dá fìtínà lẹ̀ táwọn èèyàn fi máa rí kọ́dà bó ṣe pé kí ni ẹnu irú kírímù kírímù kan àbí gírísì kan ni kí èsè wọ̀ tọ́ba yìí pé pé káwọn èèyàn fi máa wá rí ni máa polú ara mi ò dé wọ̀ so àwọn yẹn ni kí obìnrin ọṣọ ọtí ọba ti sí kankan náà àwọn mahaduraati yìí àwọn tíṣẹ̀rí akọ yìí kò sí tó burú pé ọfọrun rẹ̀ ní àbóse nǹkan kan ní tí ọba ní ti ń yẹ dọ́ ọlọ́run padà àbí ń fi ń kọ́ sí kí lorúkọ ẹ̀ tàbí kèfèrí kan àbí ń ṣe ń ṣe pé kọ́mọ fi dá fìtínà lẹ̀ máa polú ara rẹ̀ Allahu ta'ala. alhamdulilah question yìí ni pé nínú báàbù ẹ nígbà tẹ́ ń sọ̀rọ̀ nípa hajj ẹ sọ ìtúlọ́lá jù fún wa ẹlẹ́ẹ̀kejì ni pé ìfarun ṣé gbogbo ìran abíyá náà gígé sẹ̀rẹ̀lẹ̀ kẹta ìtú alọ́bíà umura tí àwọn obìnrin ó ṣe gbogbo hajj náà àwọn náà ṣe tàwa fún wọn. ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ inṣàlá padà débẹ̀ nípa pé àti ìparí ọ̀rọ̀ báàbù hajj nípa pé irú wo ni dáa jù lẹ́ka kí pé téèyàn ò ok ẹ ọ̀nà méjì ni téèyàn bá wà nù aṣọ inú hara mi tẹ̀pẹ́ kò gbọ́dọ̀ fáwọn gbogbo orun lèyìn gbogbo orun ni o irun ara irun orí irun abíyá gbogbo orun òun lẹ́nu tó bá wà nù hara mi ajá bí wọ́n múra mú kú àmọ́ bẹ́ẹ̀ yẹn bá wá parí iṣẹ́ umra àbí hajj ara ń tà fi parí iṣẹ́ hajj náà ní ká wá mú irun kan irun kan ṣoṣo lè yíwọ̀n láàmùkú onírun orí òun láàgbé ọba ìpa afẹ́ ṣe hajj ńtòsí ńtòsí kí wọ́n bá àṣẹ́kù láti fa ọba ìṣe pé umra nírú àsìkò ilé yẹn ṣe umra ní tájì òsúnmọ́ ọ̀fà irun orí nìkan lè yíwọ̀n àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ti wá ṣe yíwọ̀n tán kò sí ìwọ̀ kankan mọ́ bọ́bá wa wù lẹ́yìn gbà ń irun abíyá rẹ̀ kọfá gbogbo irun yòókù náà ìwọ̀n ní í ṣe pẹ̀lú ájà àbí ọmọra ti bọ́ nínú máfarun mámọ̀rún kò la àmọ́ èyí tí ó jẹ́ nínú tẹ irun irun orí ni Allahu a'lam. kí ni ń jẹ́ ọmọra ìbéèrè tá a ẹ́ nǹkan mẹ́rin ní jẹ́ ọmọra kí ni tani ọ tani ọ sọ wọn ẹ́ ká gbé hara mi ká ṣe tọ̀wáfù ká ṣe sáyù ká gbẹrun àbí kéèyàn ọ̀fárí ń rọ àsìkò yìí ní jẹ́ ọmọra nù bàbá ti ní ọmọra nǹkan mẹ́rin ní jẹ́ kí ni lè ń jẹ ọmọra ọmọra ntẹ yẹn lè yẹn lè fọkàn sẹ́jú ṣe ọmọra bí rọ̀ bá pọ̀ mọ́ká náà yẹn lè fọkàn sẹ́jú ṣe kúmúra bẹ́yìn ọ̀bá pọ̀ tí ó kàn ṣe tọ̀wáfù tí ó lọ sáyé yóò sì kírun rẹ̀ tó ń ti ń jẹ́ múra nù gbogbo ẹ̀ náà ni ó ṣe gbọ́dọ̀ àti màkó ń fẹ́ ṣe múra náà ọbẹ̀ àkíyèsí tá a kóbìnrin ọmọ gbàgbé obìnrin yẹn gẹrun o obìnrin yẹn sì fárí o ah, ọkùnrin náà kó sì má wàá mú ṣẹ̀ríà obìnrin ọkùnrin gbọ́dọ̀ bọba fẹ́ fárí ọfà gbogbo ẹ bọba fẹ́ gẹrun gbogbo ah, irun orí mi kọ هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين